olóògùn ọmọ inú ìdílé yín ò ní kú lójijì. àfa àbẹ́wàjì nígbà tí yájì bẹ́wàjì pè mí pé mo fẹ́ ká ẹ wá bá wa ṣe wá sí níbi mi ah ìjọ yìí mà lágbára ṣùgbọ́n nítorí pé n tó kú yìí n táyé ń wò táyé ń gbọ́ n táyé ẹbí ń gbé gẹ́gẹ́ ni mo rí búrọ́dà yìí ń gbà wọ́n ṣe interview wọ́n ní ìtànbá láwọn ó gbà lè fún wọn kódà bá láwọn ó gba thirty million hàn ní gbowó jọ pẹ̀lú gbogbo owó ń sẹ́ẹ̀rí sisi kọ́ọ̀dù ìrà padà nísìn. ṣèbọn lẹ jókòó lẹ dákẹ́ fẹ́m ẹ̀gbọ́n yín lọ ẹ̀ lẹ́gbọ́n mi ọ̀rẹ́ yín lọ ìfẹ́ yín lọ ọmọ ìyá yín lọ asọ́nu ó ti bọ́ ibi àsìgbà ayé ìdè wọn kì í gbé star bàbá sórí ọmọ bọ́mọ náà bá ti ṣiṣẹ́ tiẹ̀ wọn lè gbé star ẹ̀gbọ́n fàbúrò báwa bá láàkó oníkókù kò fẹ́ yẹ ayé òní gbàǹgbàkúgbà ògo kan tọ́lọ̀ ń gbé kalẹ̀ nínú àṣírù yín nù ògo lẹ́yìn náà o ṣùgbọ́n níbi káyọ̀ lọ́ọ̀kan káyọ̀ orí pé lágbájá ló dé yìí àfẹni tí ó bá sọ wípé kíní kò ṣe é dáa lókù ẹni tí ó bá dẹ̀ lórí ìpinnu sí sisi di ni wọ́n ayé ó ṣe àmì wọ́n di àmì wọ́n lo ipò gbogbo tí a máa ní láyé ni sisi kọ́ọ̀dì rì ni. ṣé kí n tún wí. gbogbo tí a máa ní láyé ni sisi kọ́ọ̀dì rì ní. tábàlẹ̀ yẹn kú hundred years kí ni ó ní jọ ọmọ lọ. tábàlẹ̀ yẹn kú two hundred years kí ló fẹ́ ní ju ilé lọ. mo dúpẹ́ pé sisi kọ́ọ̀dì rì yẹn ṣe òkú orí àtàn. alhamdulillah. kí a máa jẹ́ wàásù fún gbogbo ẹni tí ń ta lọ́wọ́ tí wọ́n ń gbọ́ lọ́wọ́ má fi gbogbo owó jẹyàn o tọ́jú owó òjé èèyàn ọ̀la ń béèrè tó fò ní ìrẹsẹ̀ ayé òbí ọ pé ìgbà tí ń dùn fún ọ ìgbà tí ń dáa fún ọ ìgbà tí ń yí ọ kí ló fi dè mọ́lẹ̀ lo àkókò rẹ judiciously lo ìgbà rẹ ní ọ̀nà tí ó gbà wúlò fún ẹbí àtàrà rẹ ṣebó lẹ̀gbọ́n àbúrò àtàwọn ọmọ ìyá gbogbo wọn jòkó nítorí pé òòyà yà wọn àtọmọ ìyá wọn ẹlòmíràn kú nínú star tó pera rẹ̀ ní star kò dá lọ́wọ́ ẹbí kò dá lọ́wọ́ ara àwẹ̀ ní bọ̀ ìwọ̀n àrọ́wọ́ rẹ̀ ń tunu wọn àrọ́wọ́ rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn tún ní rí tunu àwẹ̀ ó ní iṣẹ́ iná ni iṣẹ́ iná ni torí ọmọ rẹ nìkan ló lérò pé ó fẹ́ fi ṣiṣẹ́ àbí ó ní torí àwọn ọmọ mi àwọn bùkátà kan wà tó jẹ́ pé apá ọmọ kì í ká ẹni tá a bá sọ dèèyàn ni ó bá ní gbé bóò làwọn náà ti fẹ́ sọ àwọn èèyàn dèèyàn ọwọ́ kan kì í pàtẹ́wọ́ o ẹsẹ̀ méjì ní í ta kú o gbogbo wa bá a ti lọ́wọ́ kan nínú ògbó ẹjẹ́ wá ọwọ́ kan wà sókè tájọ pàtẹ́wọ́ ẹni tó jẹ́ èèyàn lẹni tó sọ èèyàn di èèyàn sisi kọ́dìrì wáyé wọ́n sàmì wọ́n sọ èèyàn di èèyàn ọlọ́run dákun wo bì ọ́ báwa ṣàlékún kí á ti gẹ wọn bísí mi láì mẹ́ta kúrò ọ̀nà ọ̀bẹ́ta. هو الله احد الله الصمد لم يكن له كفوا احد الله احد بسم الله الرحمن الرحيم هو الله احد الله الصمد لم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد امين èyí tí ó balance gbogbo ọ̀rọ̀ mi yóò máa lọ sọ́dọ̀ ìyá wa tí wọ́n jẹ́ ìyàwó fún Sisi Quadri ìmọ̀ bóyá wà ń jòkó yìí tó bá pẹ́ wà ń jòkó yìí níbi tí ọ̀rọ̀ dé yìí ẹ gbà fún ọlọ́run lágbàtán ẹ gbé ọ̀rọ̀ yín kalẹ̀ síwájú ọlọ́run gbogbo nǹkan láyé ni wọ́n kọ títán sí lẹ́yìn orúkọ ọlọ́run nìkan ni títán ò ní dé bá níjọ́ tẹ́ ẹjọ́ ń tó ẹ̀ mọ̀ pé báyìí ni ó ti rí níjọ́ tẹ́ ẹjọ́ ń sọ wàlàkọ́dí alimnali mustaqdimina minkum wàlàkọ́dí alimnali mustakhirin ọlọ́run láwa la mẹni tí ó ṣáájú àwa la mẹni tí ó kẹ́yìn. Sisi Quadri lọ bó ni gbogbo tí Sisi Quadri fi lè òfin ṣe ní bàjẹ́ lẹ́yìn wọn ẹ dákun ẹ mójútó gbogbo ẹbí lápapọ̀ ẹ má fara ní ọmọ ẹ má fara ní ìyàwó ńgbà yín náà tiẹ̀ nínira wá ìtẹ́ fara ní èèyàn aládẹ ẹ̀yìn náà lọ́tọ̀ ẹ dákun ẹ jẹ́ apanupọ̀ bàbá wa kábíyèsí olúwo ẹ bá wa ṣe àdámọ̀lá ẹ bá wa ṣe kábíyèsí. kábíyèsí. ẹni bá ma àdámọ̀lá ọ̀yàtọ̀ kó bá wa ṣe fún wọn. padà bọ̀ mọ́ ọ̀rẹ́. mo rí ìka nínú oníṣì kan pé bàbá làwọn sponsor àwọn ọmọ bẹ́ẹ̀ ni èèmọ̀ bí news yẹn ṣe jẹ́ news sí. ṣùgbọ́n gbogbo ẹni ó bá fún wa ní àdéhùn níbí lónìí mẹ́lẹ̀ rò pé èèyàn ló bá ṣàdéhùn o ọlọ́run ló bá ṣe o àwọn onítíátà Ọ̀yọ́ state wọ́n ní àwọn sọ àwọn ṣèlérí ipe àwọn ó kóra àwọn jọ sí odidi fíìmù gbogbo owó táwọn bá rí mbẹ àwọn ó kó fẹ́ bí àwọn ó kó fọmọ ìwọ náà ṣe ń tó ṣe nísìn nítorí péjọ kan ń bọ̀ tí wọ́n ní kí la fẹ́ fẹ́ bí rẹ kí la fẹ́ fọmọ rẹ kí la fẹ́ fọkọ rẹ kó dáa fẹ́ni ó bá ti pèsè ọ̀la láti òní kó bàjẹ́ fẹ́ni tí ò lẹ́sìn ọ̀la látẹ̀lé rẹ̀ salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum salaam wa Allahu Akbar. ẹ jẹ́ á gbé ọlọ́run tóbi dáadáa. Allahu Akbar. báwa ah, mashallah adúgbò pàtàkì lọ́wọ́ bàbá wa oníwàásí àgbáyé ni Fadilatu Sheikh Basit Muhyiddin Ajani Bello bàbá wa àpẹẹrẹ ànábì alikati bi alájà rẹ mi bàbá ló pẹ ìlànà àwọn ọmọ insha Allah lọ síbi tí ètò yóò ti bọ́ síbi pé à ń fẹnu ẹ̀gún nìkan ètò bíi méjì sí mẹ́ta tàbí ká sọ pé méjì àtààbọ̀ ló kù nígbà tí bàbá wa káàtì mi ń ṣe lecture lọ́wọ́ ó náà ni oníṣẹ́ worldwide president fún ẹgbẹ́ òṣèré káàkiri àgbáńlá ayé ìyá ọ̀túnba bálájí amúsàn àwọn dẹ́gídẹ́ẹ̀tì tí wọ́n ní kí wọ́n wá ṣojú national secretariat wọ́n wọlé sáàrin wa ẹjọ́ gbogbo pé dẹ́gídẹ́ẹ̀tì yẹn sòdí àwọn náà ní worldwide vice president yèyé rose odika akéwọ́n yìí tó wọ́n káàbọ̀ sáàrin wa ọkọ̀ pàtàkì nínú àwọn national officer tí wọ́n ti ń tukọ̀ ẹgbẹ́ òṣèré tipẹ́tipẹ́ látàyè wọn bàbá wa alhaji adéòtí ẹgbẹ́ àbọ̀sáàrin wàsà bákan náà ọ̀gá wa àgbà dàrẹ́tọ̀ adarí eré olùkọ́ ni wọ́n ọ̀gá wa yẹmí àmọ́dù ẹ káàbọ̀ sáàrin wa nígbà tá a ti di national delegate fún ẹgbẹ́ tampan ẹ jẹ́ kí n kí ọ̀kan nínú àwọn ìràwọ̀ òṣèré àgbà òṣèré adẹ́rìn kò sónú ọ̀yọ́mọlá àfihàn pàṣẹ tọ̀rọ̀ mọ́dọ̀ọ́mọ àtìbà ọ̀làníyì àfàdá sọ́yẹ̀rì. bá a ṣe ń sọ̀yún lọ́wọ́ bí wọ́n ṣe ń kí í. Sanyẹ̀rì. Ọláníyì Àfọ̀njá Sanyẹ̀rì. Gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn èèkàn tá à ń bá rẹ ní ṣèdárò ara wa lónìí, à padà sí tribute lóòótọ́. Tampan governor nípínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ń ṣe tribute. Àwọn ní àwọn national tán dé, à fáwọn náà láàyè. Ẹnìkan tí ó sọ̀rọ̀ nínú wọn ṣùgbọ́n lọ́níyà àfàdá sóyè rìn yóò sọ gbólóhùn méjì bí ó ti wí náà. sórí abdulkadiri ọmọtọ́láni oyèbánjí ilé amọ́ kan lé ọ̀dẹ́ a máa yàtọ̀ bó ti wù kí bàbá òbí èmi àti kọ́dì tó ká tan ká súnmọ́ra wa tó iṣẹ́ pẹ̀yìn àti ẹ̀pọ̀ ó láwọn ibìkan tẹ́ ti mọ̀ ọ́n tó ṣeé ṣe kéèyàn ọmọ mọ̀ tó bá ti jẹ́ tiṣẹ́. ìgbà tí aláàjì àgbà sí ìtì àpọ́nlé ànábì tí wọ́n ń sọ̀rọ̀ torí pé níbi tá a bá ti wà mo fẹ́ràn nǹkan méjì kan alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ni pé kí ni ń sọ̀tọ̀ gbọ́ tí ó dọpọlọ rẹ láàmú tó délé tó jókòó tó wàá tún rò ẹlẹ́ẹ̀kejì ni pé kí ni ń sọ̀tọ̀ gbọ́ tó ṣàkọọ́lẹ̀ ẹ̀ tí ó wà nínú àwọn guideline ilé ayé tó mọ̀. ẹ máa wọlé ẹ máa gbẹdọ̀ ẹ máa gbẹdọ̀. ẹ jẹ́ yorùbá nàbì. alayhi wa sallam. ẹ jẹ́ ká yorùbá nàbì. sallallahu alayhi wa sallam. ẹ dàgbà ẹ jẹ́ ká sọ àbàlátì fún àná ìgbàsá. ẹ tó bá mi yorùbá nàbì dẹ́ kọ́ sí. sallallahu alayhi wa sallam. ẹ wá bá mi kéde kéde fún ọlọ́run. Allahu akbar. Ẹ jẹ́ ká ariwo pọ̀ lórí Allahu akbar. Allahu akbar. Alákọ̀ọ́kọ́ ni ẹ kéjì ń kọ́. Allahu Akbar. ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ Allahu Akbar. torí kò sí nǹkan tóbi tọ́lọ̀ kò sí nǹkan tó tóbi tọ́lọ̀ o. inú ìbànújẹ́ òun ni gbogbo ohun tó ń jẹ́ ilé wà àfẹnusí ò bá ní ẹ̀rí ọlọ́run kan. ọlọ́run kó bá wa dáwọ́ orí nǹkan báyìí láàrin wa. gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀dẹ́ lólùfẹ́ wa náà ẹlòmíì ti dúró láti bí wákàtí bíi mélòó kan wọn ọ̀dẹ̀ torí bẹ́ẹ̀ náà kàn kanra irú nǹkan báyìí ò ní kán kò fẹ́ bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan ẹrù tí wọn kì í túwò ẹrù tàbí amò kì í túwò wọn ò ní gbé kẹ́nìkọ̀ọ̀kan mọ́ lórí. ṣẹ́wárí ti brọ́dà wa tí ó jáde láyé ṣe mọ̀ pé téèyàn bá wú èèyàn ó pè é téèyàn ò dẹ̀ sọ náà ọrùn lèèyàn ń lọ ìtẹ́mi bá bọ̀ nípa èèyàn nígbà tó wà láyé òun lèmi máa ń sọ lóòótọ́ kò sẹ́ni tí ò ní kọ̀kọ̀ tiẹ̀ àmọ́ níwájú ọlọ́run àti èèyàn tí màá dúró síwájú ọlọ́run mi jẹ́rìí Sisi Quadri Sisi Quadri ò kí ń ṣe alárìífẹ́ èèyàn o ọmọ tí wọ́n bí nílé rẹ̀ tó fi ìwà pẹ̀lẹ́ kọ́ tó bá rọ ọmọdé ẹni tó jù lọ ó lè pè ń bọ̀dà bọ́rọ̀ obìnrin ẹni tó tún jù ó lè pè láǹtì ìwà títí kọ́ọ̀dù ni ó wá ń bọ́mọdé ṣe ó ń bágbà ṣe kò jẹ́ káwọn èèyàn mọ éèkì ẹ̀ gangan tí ìbá ṣe pé ìgbà tí títí kọ́ọ̀dù ti tó jáde láyé mi ò lè pìdítì éèjì ẹ̀ púpọ̀ nítorí pé ó ti jáde tipẹ́tipẹ́ eléyìí tó ṣẹ̀ṣẹ̀ tó jáde láwọn èèyàn wò ni títí kọ́ọ̀dù ti jáde nínú eléré tipẹ́ ó ti jáde ní sin àti máa lọ bí twenty years ago ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ torí ibi tán bá ti bíyàn tán bá ti lè mọ èèyàn kọjá ibẹ̀ tó bí ń dé ìlú kejì ìlú kẹta ìlú kẹrin ó ti di ìgbà ojúmọ́ so látìgbà títí tí kọ́ọ̀dù dẹ̀ ti dé yẹn náà òun náà ló ti máa ń gbìyànjú sáré sọ́ọ̀tù sáré sọ́ọ̀tù àmọ́ so far so good ẹ lè kóòtù nǹkan tẹ́lẹ̀ sọ yìí o. Sisi Quadri kò sí tí èmi bá débì kan bọ́lá ń ṣẹ̀ṣẹ̀ ní kékeré tó yìí Sisi Quadri á máa wá mi káàkiri pé aládìdá mo fẹ́ kálàdì ni aládìdá léè tó jẹ́ pé mo rò pé bó ṣe ń ṣe léèyàn kọ̀ọ̀kan nínú wa náà nìyẹn ṣé mo pété mi lèmi sọ mo pe Sisi Quadri sí inauguration Ọ̀ṣun. mo fún níwọ̀n bá ń tó yẹ ká fún ó dúpẹ́ wàláì ó dúpẹ́ nígbà tó tó fẹ́ ṣe prógráàmù kan òní mo sọ lórí íńtábìù níjọ́ wo ni wípé ẹni tó gbé fóònù ẹ̀ máa wà ń bì báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹni yẹn ó sọ wípé ó rẹ̀ tó mo ní bí wọ́n ṣe àti ṣe díẹ̀ kí n rí bá sọ̀rọ̀ ó ní màá rí bá sọ̀rọ̀ láì ọjọ́ kejì bóyá èmi ni mo pè o àbúrò ló pè ọlọ́run nìkan ló mọ̀ àmọ́ mo sáàgbé aago tí mo dẹ̀ gbọ́ ohun Sisi Quadri ní ọjọ́ kejìjọ tí mo kọ́kọ́ pè yẹn tó ní aláàjì lóòótọ́ lára àwọn òyà àwọn ò ti wà ókè báyìí mo ní ọlá màá ní prógrámù ó ní kí n má wọrí o máa ń nítọ̀ àṣé àsọmọ ìmọ̀ àti ẹ̀mí ọlọ́run ọba ọlọ́dẹ ènìyàn kò sí màá dàbí ìyá ò ní jẹ̀yà ń ṣe bí bàbá ò ní jọ bàbá o gbogbo tí máa ń dùnyàn lẹ́yìn ikú ẹni tí ó jẹ́ olólùfẹ́ yẹn tó jẹ́ olólùfẹ́ yẹn ọlọ́run á bá mi tu ìdílé ẹ̀ nínú ọlọ́run á bá mi dúró ti àwọn ọmọ ẹ̀ ọlọ́run á bá mi dúró ti ìyàwó ẹ̀ ẹ jẹ́ àṣà gbogbo nǹkan tó ń mí àti tí ò ń mí nínú nǹkan ẹ̀ kò ní bàjẹ́ lẹ́yìn ẹ̀. iwájú tó náà wá dojúkọ ọlọ́run á kó máa dáa. ọlọ́run á bá wa mú púpọ̀ lójú ẹ̀. ọlọ́run á bá wa pàṣẹ rẹ̀. torí kò sẹ́ni tí ò náà tó kù sí. mo kí gbogbo àwọn ìyá wa nínú eré nínú iṣẹ́ eré tíátà tá a béèrè lọ́wọ́ wọn tá a bá sẹ́yìn lọ́wọ́ wọn ẹ dákun ẹ má bínú torí ọlọ́run mo kí gbogbo wa akọrin èèyàn ẹ̀yin náà nìkan bí lọ báyìí o àmín ọ̀tá wa torí mákẹ́tà náà mo kí yín o mo kí yín o ẹkú dìde ẹkú àdúró tì wá tí náà ní yá báyìí o tí gbogbo wa náà ní yá ní kánjúkánjú báyìí o pẹ̀lú ògo ọlọ́run gbogbo etí tó ń gbọ́ mi àti gbogbo ojú tó ń wò mí yìí olóògùn ọmọ inú ìdílé yín ò ní kú lójijì. olókìkí ọmọ inú ìdílé yín kò ní kú lójijì sẹ́rí nǹkan tó máa ń bà mí nú jẹ́ jù láyé tó máa ń bà mí nú jẹ́ jù láyé o ní pé ṣe mọ̀ pé ọlọ́run ló mú àsìkò tó bá lóko bọ̀ kò sẹ́ni tó lè mọ̀ ọ́ tí olórúkọ ńlá kan bá wa ṣubú ìgbà yẹn lèyàn máa mọ̀ yín pé àwọn ọ̀rọ̀ wa ní àtẹ̀yìn òkè ń fojú rí pọ̀ ní ayé torí ẹni tó ń loko nílé loko mọ́ ẹni tó ń lodò nílé lodò ẹni tó bẹ jẹun dá oúnjẹ tì èrò wà pé bíbà ṣe wá ní gbogbo ìtàbí tá à ń ṣe yìí gbogbo ibi tó bá dé láyé sísí bọ́ọ̀dì náà lóyún sọ̀rọ̀ ọlọ́run bá mi tọrún pẹ́ ọlá ní yá àbàdà lórúkọ mi sanyẹ́rì ẹ náà ń tóbi o. Alhaji Mustad ọmọ ọlọ́pẹ́ ọ̀kan pàtàkì nínú àwa mákẹ́tà lórílẹ̀‐èdè Nàìjíríà kó kí yín o ọdún onílù àpòmù ẹkú ara fẹ́rakù àjọkú ara fẹ́rakù ẹni rẹ wa tó lọ. àbí. mo ti wọlé àgàtà ẹjọ́ kò sí tẹ́lẹ̀ mi ò rí bọ́yẹ̀yìn àti ṣé ìkàtì mi lẹ́jọ́ jáde ni.